الحمد لله رب العالمين الحمد لله الحمد لله على نعمة الإسلام علينا ثم الصلاة والسلام على خير خلق الله م... على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe síyàmù tó nírọ̀rùn fún wa ní àtìgbà gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kẹtàlá nínú oṣù Ramadan tí lálẹ́ yìí ètò tí ọmọdé ṣe ti gbọ́ wa ní àsìkò yìí báyìí náà ni ètò yín ètò wa tí à ń pè ní hudan wabushro eléyìí tí àwọn olùmọ̀ wa tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ni wọ́n máa bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà àfáàfààní ẹni tí ò ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní ẹ̀sánú ajé èrìà nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ náà báyìí kí ọlọ́ọ̀ba àlekẹ́lá kí ó jẹ́ kí àgbọ́yé ọ̀rọ̀ náà kó dé ìsẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan wa ní orí dáadáa kí ọlọ́ọ̀ba kí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti lè bá a sọ ọ̀rọ̀ náà àmín. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a ti sọ nípa ká ní ìgbàgbọ́ sí ọlọ́run a fẹ́ sọ lónìí nípa orígun kejì nínú orígun gbígbọ́ ọlọ́run ọba gbọ́ eléyìí ti ṣe al-imanu bi rububiyyatillah ká ní ìgbàgbọ́ sí jíjẹ́ olúwa ọlọ́run ẹlẹ́dàá wa tó má bi ọ́ léèrè pé ta ni olúwa dá wọn lóhùn pé Allah ọlọ́run ni nítorí pé a gbọ́dọ̀ gbàgbọ́ pò ní olúwa kí wàá ní ìtumọ̀ ká gbàgbọ́ pò ní olúwa ìtumọ̀ rẹ̀ ní ká gbàgbọ́ pé onìkan náà ni adẹ́dà àti pé òun ló dá gbogbo àgbáńlá yìí èyí tó tóbi nínú àwọn ẹ̀dá tá a lè rí àti èyí tá a lè rí èyí tó kéré nínú wọn àti èyí tá a tiẹ̀ lè fojú lásán rí ṣíṣẹ̀dá gbogbo àwọn nǹkan wọ̀nyí ọwọ́ ọlọ́run náà ló ti wá àti pé gan òun alákòóso lórí gbogbo nǹkan òun lọ́ba tó máa múni bẹlẹ́mìí láàyè òun lọ́ba tí máa pa ni ikú ẹnìkan ọ̀sẹ̀yìn ọlọ́run yàtọ̀ sí bí wọ́n ti ṣe máa sọ tó ṣe pé tágbàlagbà bá kú ó làmúwọ́ ọlọ́ni ṣùgbọ́n tó bá ṣe pọ́mọdé ló bá kú ọ sọ yìí pé sọ́lọ́ náà ló tún ṣèyí ẹ má parọ́ mọ́lọ́ ọlọ́run ò ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí tí yorùbá máa fi dásà ó yẹ kó gbàgbọ́ ní gbígbàgbọ́ pọ́lọ́n lolúwa ẹnìkan ò sí tó lè mú ọ máa bẹ láyé tó yàtọ̀ sọ́lọ̀ ẹnìkan ò sì sí tó lè pa ọ tó yàtọ̀ sọ́lọ̀ àìtí ikú rẹ ọjọ́ kú rẹ ni ò tí ì tó tọ́jọ́ kú rẹ bá tó tí gbogbo èèyàn ti ń bẹ láyé tí wọ́n bá ní kọ́ ọ lọ lílọ lọ́mọ̀ lọ́mọ wọn lọ́wọ́ ọlọ́wọ́n ọba ló máa ń ṣe gbogbo eléyìí ká gbàgbọ́ pé ọlọ́run ọba lọ́ba tó máa ń rọni lọ́rọ̀ ẹni tó ní ọlọ́run ló fún ẹni tó sì kù díẹ̀ káàtó iṣẹ́ ọlọ́run náà ni ẹni kò sí tó ṣe pé tá a bá ti mà á mímọ̀ rẹ̀ tó láti sọ aláìní dẹni tó ní ẹni kò sí tó ṣe pé tá a bá ti súnmọ́ sísúnmọ́ tó láti sọ aláìní dẹni tó ní ẹnìkan ò sì sí tó jẹ́ pé òun fúnra ara rẹ̀ kódà kó ṣe pọ́lọ́ wọn bọ̀ fẹ́ ó lè bá ní sọ̀nà bá a ṣe dolówó wàláhì kò sí ọlọ́run bá nìkan ló máa ń rọni lọ́rọ̀ torí lọ́wọ́ tó ní ẹ ọlọ́run bá ló fún ẹ ìwọ náà tó sì ṣàì ní ọlọ́run bá náà ní àti pé ọlọ́run bá yìí òun náà ní alágbára ọba tí agbára rẹ̀ nípọn ta lẹni náà kí ni nǹkan náà tí agbára ọlọ́run ọba ọ̀ka ọlọ́run ọba ní alágbára gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dá ọ̀lẹ lásán ni wọ́n ká gbàgbọ́ pẹ̀lú gbogbo ń ta kàkálẹ̀ yìí ń bẹ nínú ẹ̀mí kálukú wa pé bẹ́ẹ̀ náà ni kò lè ṣaláì jẹ́ bẹ́ẹ̀ oníkálukú wa ló gbà pé ọlọ́run ọba ló dáhùn oníkálukú wa ló gbà pé bàbá àtìyá òun àwọn ṣeré ìfẹ́ léyìí tó ṣe pé kádàrọ̀ ọlọ́run dídá tó fẹ́ dá ọ ìnìwọ́ fi dé bàbá wa kọ́ ló dá wa bẹ́ẹ̀ ni ìyá wa kọ́ ló dá wa àti pé oníkálukú wa mọ̀ pé ilé ayé ò lè wà báyìí kọ́mọ̀ lẹ́nìkan tó ṣe pé ń ṣàkóso rẹ̀ kọ́mọ̀ lẹ́nìkan ti ń darí ẹ̀ a sì mà gbàgbára wa kọ́ là ń fi bẹ̀ àti wípé kìí ṣe pàwá ní wù tá à ń kù àkọọ́lẹ̀ ọlọ́run àti pàgbára ọlọ́run ni àrísìkì agbára ọ̀kan àrísìkì torí tó bá kan àrísìkì ẹ bá wò ó wò láyìíká ẹ rí i pé àwọn ẹni tán lówó tán lówó tán lówó tán lówó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n lẹ́jú sólọ̀ wọn ò lágbára wọn ò lágbára ṣùgbọ́n lọ́wọ́n ọba ló wù láti fún wọn lárísìkì ọlọ́run fún wọn lárísìkì àwọn èèyàn kan wà tó lọ́run fún ní agbára tó pé tó bá gbé àpò àpò àgbàdo òun fúnra ara rẹ̀ ni ó gbé àpò àgbàdo yìí rù ó lè two hundred kilograms yóò rù ni kódà tẹ́bà tó gbé mi lé lórí yóò tún rù ni àbó ráwọn èèyàn tí ń ru símẹ́ǹtì ni ò béèrè wo ni mélòó gan ni kìló kilograms tó wà nínú símẹ́ǹtì àpò kan fifty ẹlòmíì ó sì gbé méjì yóò sì gbé kandíyàn tó ń tí bó ṣe wá lágbára tó ẹ rí i pé èkú káká ni ó fi máa jẹun nígbà tó ṣe pọ́lọ́ wọn bá wa kì í ní fi ń pín àrísìkì ẹni tó bá fẹ́ wípé yóò lárísìkì ló máa ń lárísìkì òun lọ́ba tí rọni lọ́rọ̀ ṣe wá rí àtẹ̀mí àti wọ́ àtàwọn tí wọ́n ní púpọ̀ àtàwọn tá a ní díẹ̀díẹ̀ gbogbo wa pátá lọ́lọ́run pín tiwa fún wa gbogbo wa pátá la lárìsìkì tiwa torí pé gbogbo wa pátá náà la ní tọ́lọ́run fún wa tẹnìkan kan lè pọ̀jù tẹnìkan lọ ni gbogbo wa la mẹ́lẹ́ yìí nínú ọkàn wa ẹnìkan ò sí ti ń jan pátá àbí ti ń jiyàn nípa eléyìí gbogbo èèyàn pátá lọ́gbàá bẹ́ẹ̀ ọlọ́run sọ nínú suratu Zukhruf aya eighty seven ọlọ́run ní wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah ọlọ́run ní mo búra o tó o bá fi lè bi wọ́n léèrè ike ta lẹni tó tiẹ̀ ṣẹ̀dá wọn ọlọ́run búra pé wọ́n dáhùn yìí Allahu ni àbí wọn kọ́ ta ló dáhùn ọlọ́run tó sọ yìí pé wala in man khalaqa as-samawati wal-ard layakulunna khalaqahunna al-azizu al-alim ọlọ́run tún sọ nínú suratu Zukhruf yìí kan náà àyà kẹsàn-án ó ní mo tún búra pé tó o bá bí wọ́n léèrè ìta lẹni tó ṣẹ̀dá àwọn sánmà tilẹ̀ mo búra pé wọ́n dáhùn yìí pé Allahu ni ọba tó sepó náà lálágbára tó borí gbogbo agbára olùmọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run ọba tún ní qul man rabbus samawati as-sab'i wa rabbul arshil azim sayaquluna Allah nínú suratul mu'minun aya eighty six ọlọ́run ní tó bá tún bí wọ́n léèrè ta ni olúwa àwọn sánmà àwọn sánmà méjèèjì ta lolúwa tó dá tó bá tún bí wọ́n léèrè pé ta ni olúwa tó dá gan ọ̀làlá ọlọ́run ni wọ́n dọ̀ ọ́ lóhùn pé Allah gbogbo eléyìí ní pẹ̀lú rẹ̀ náà máa ní ntí mi pẹ̀lú rẹ̀ náà máa ní kò sẹ́ni tó lè dá nǹkan kan kò sẹ́ni tó lè ṣe nkankan. kan ọlọ́run náà lọ dá wa dá gbogbo nǹkan. irú àwọn àyà tó tọ́ka sí léyìí wọ́n pọ̀ nínú alukur'an kódà gan-an nínú alukur'an ọlọ́run fún wa nírò pé àwọn aláìgbàgbọ́ àwọn àwọn gan gbà ipe ọlọ́run ọba àti wípé ẹnìkan ọ̀tako eléyìí o nínú àwọn èèyàn àyàfi ẹ̀ta oró èèyàn nínú àwọn èèyàn tó ń jẹ́ alágídí tó sì ṣe pé agídíhùn náà wọ́n kàn ń ṣe lójú ayé ni ṣùgbọ́n nínú wọn wọ́n mọ̀ dájú pé àwọn kàn ń tanra àwọn jẹ ni ọlọ́run ọba wa ó fi yé wa nípa àwọn ẹni tó takoro eléyìí ìní Fíráù Fáráò eléyìí tí ó ń bẹ lórí oyè ní ayé anabi musa tọ́lọ́run anabi musa aleyhi salam sí farao yìí òun tako jíjẹ́ olúwa ọlọ́run òun gan alára ń pera rẹ̀ lólúwa àmọ́ ńṣe ní sọ bẹ́ẹ̀ lójú ayé ṣùgbọ́n mọ̀ dénúdénú kò ń tan oúnjẹ ni ẹ̀gbọ́n tó sọ fáwọn èèyàn rẹ̀ ni gẹ́gẹ́ bọ́lá tó sọ fáwọn èèyàn rẹ̀ ní rọ́ọ̀pá gẹ́gẹ́ bó ṣe wá nínú suratul qasas. àyà kejìdínlógójì òní ma alimtu lakum min ilahin ghayri emi o mọ̀ pe ẹ tún lọ́lọ́ mi ìtọ́ yàtọ̀ si mi o èmi ọba yín mọ̀ pe lọ́lọ́ mi ìtọ́ yàtọ̀ sí mi lẹ́nu rẹ̀ ìwọ Fíráúnà ìwọ ló dára rẹ̀ ni. bákan náà anabi Musa aleyhi salam òun náà ba firauna Fíráúnà sọ̀rọ̀ láti fi yé pé nǹkan tanra rẹ̀ jẹ ni bó sì wá nínú àyà kejì lẹ́yìn tọgọ́rùn nínú suratul Isra ọlọ́ni. laqad alimta ma anzala haula illa rabbus samawati wal ardi basair ìwọ náà mọ̀ dájú pé ẹnìkan kọ́ ló mú àwọn àmì yìí wá o bí Musa ṣe máa sọ pọ̀pá sílẹ̀ aleyhi salam tí pọ̀pọ̀ dejo ńlá tí Fíráwọn náà náà tí ò ní lè mú mọ́ra tí ọ̀fẹ́ túlẹ̀ pé ah, mú ejò rẹ̀ ọ̀fẹ́ pa mí ni bánabi Musa aleyhi salam bó ti ṣe máa ń kọ́wọ́ bọ́nú aṣọ rẹ̀ tó ṣe pé ń bọ̀ bá mú jáde ọwọ́ òdi ntọ́mọ́lẹ́gbò àfi bí ìgbà tó òrùn bá yọ tí Fíráúnù tún ní ah dákun dá ọwọ́ rẹ padà ọfẹ́ fọ́ wa lójú ni so ìwọ náà mọ̀ pé kò sẹ́ni tó lè ṣe léyìí àtàwọn àmì míì àtàwọn àmì míì tọ́lọ̀ ń dẹ sí wọn bí bọ́lọ̀ ń ṣe dẹ àwọn ọ̀pọ̀lọ́ sí wọn tọ́lọ̀ ń dẹnu orí sí wọn tọ́lọ̀ wọn bá wa tọ́ dẹ omi sí wọn títí táwọn àmì yìí fi pé mẹ́sàn-án ọmọ pé ẹnìkan kọ́ ló mú àwọn àmì yìí wá o tí ìbá kó lè bá jẹ́ àríwòye àríkọ́gbọ́n àrígbọ́lọ́ngbọ́ fáwọn ẹni tó bá ní làákàyè ọlọ́run bá tiẹ̀ fi yé wa ipa àwọn èèyàn firawuna àti firawuna gangan fúnra ara rẹ̀ wọ́n kàn tako jíjolúwa ọlọ́ọ̀ni ṣùgbọ́n látàrí àbòsí ti ń dà wọ́n láàmú àti gbéraga ó wà nínú suratul naml aya kẹrìnlá ọlọ́ni wajahadu biha wastayqanatha anfusuhum Volman wa uluwa wọ́n tako gbígbọ́ ọlọ́run ọba gbọ́ lólúwa tó ṣẹ̀dá gbogbo nǹkan nígbà tó sì ṣe pé nínú ẹ̀mí wọn wọ́n mọ̀ dájú pé kò sẹ́lòmíì tó ṣẹ̀dá gbogbo nǹkan bí ìbá sọlọ kí wọ́n á lójú kí ló mú wọn máa ṣàtakò lójú ayé ọlọ́run ní zolmani àbòsí ti ń dà wọ́n láàmú ni wàá olówó àti gbéraga orí nǹkan bẹ́ẹ̀ àti tẹ́nìkan wá sọ pé kò sọ́lọ́ ẹ bá náà ṣe ń gbọ́ láwùjọ wa bá ń ṣe ń gbọ́ láwùjọ wa ẹnìkan wọn lọ mọ̀wé títí títí àwọn amọ̀wé débi pé rìsọ́ọ̀tì kan tó mú jáde látàrí ẹsipárímẹ́ǹtì irọ́ tó ṣe òun náà ní pé kọ̀sọ́ lọ́ mọ́ ọ dájú pé ó ní tìǹ ẹni tí ń da láàmú ní gbéraga àtàbòsí gẹ́gẹ́ bí tó ti da Fáráò láàmú tẹ́lẹ̀ iná ní ń dòun náà láàmú torí pé ìmọ̀ tó wúlò gbogbo ẹ̀kọ́ tó bá da í máa rìsọ́ọ̀tì sí kéèyàn gbọ́lọ́ngbọ́ ni nítorí pé ẹni tó bá nímọ̀ í gbọ́lọ́ngbọ́ ni ọ̀wá nímọ̀ ọ̀wá jẹ́ pé sísàtakùsọ́lọ̀ lọ́rọ̀ tiẹ̀ kàn ó túmọ̀ sí pé àbòsí ń dọ̀ ọ́ láàmú ìgbéraga òsìjọ́ gbádùn torí ẹ̀ àwọn èèyàn wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn iná ẹ̀ ní sọ lójú ayé pé wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ipò ńlọ dáhùn ṣùgbọ́n tó dájú òun náà ní póníkálukú mọ̀ pọ́ lọ́wọ́n bá lọ́ dáhùn lọ́lọ́wọ́n bá fi ń ṣèbéèrè nínú àyà karùnlélọ́gbọ̀n nínú súrọ̀tù tóor ọlọ́ni am khuliqu min am khalaqu as-samawati wal ard bal la yuqinun ọlọ́run ní ṣé asán lásán ló dá wa ni <laughs> ìdáhùn rẹ̀ ni pé asán lásán kọ́ ló dá wa torí ilé tí ìwọ ń gbé nísìnyìí ilé tó kọ́ kalẹ̀ kò bá àjẹlé alárinrin kò bá àjẹlé kín ṣé ilé lè dára rẹ̀ kọ́ fún ọ ṣebí wọn náà lọ ń kọ́ ṣebí wọn náà lọ lọ gba àwọn ọmọlé wọn náà lọ lọ gba káfíńtà wọn náà lọ gba ẹni tó bá ọkùnrin gbà tí wọn rẹ̀ tán ilé àṣẹlẹ kọ́ra rẹ̀ bó wàá ní ìwọ bí wọ́n ṣe dáa tó bí wọ́n ti ṣe jẹ́ ní pàtàkì tó ṣe asán lásán lọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé asán lásán lọ́ ọ ọ dájú pé ọ faraya ó pinnu bẹ́ẹ̀ wulẹ̀ pé ntí ọba jọgbà lẹ́jọ fún oníkálukú wa lọ́mọ̀ pé asán lásán kọ́ lọ́ ọ torí pé ọlọ́run ọba lọ́ wa amhumul khalikun, ọlọ́run ní bí ọba jẹ́ asán lásán lọ́ da yín sẹ́yìn lẹ́wà dára yín ni ṣé ìwọ lọ́ dára rẹ̀ ìwọ wo ìwọ tó jẹ́ pé ò lè tu tẹ̀tẹ̀ ìwọ ò lè dá nǹkan kan à pé ó dòrí ara rẹ̀ bó o bá sì yí pé irọ́ ni o lè dá nǹkan èèpẹ̀ yọ hóró kan ni ọ̀dá fún akari kò rí bí àkàrà rẹ bí àkàrà rẹ bí ó ti ṣe tú sépò tàṣí rí rí ó tù torí ẹ ṣé ìwọ lè dá nǹkan kan ìwọ lè dá nǹkan kan am khalaqa as-samawati wal-ard àbí ọ̀dà bí ó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀ ń wòra yín pé ẹ̀yin náà lè dá nǹkan kan sẹ́yìn lè dá sámà ẹ̀yin lè dá lẹ̀ wàláhì ìwọ ọlọ́run lè dá nǹkan kan ìwọ gbogbo èèyàn lọ́mọ inú ẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ yẹ ẹ̀mí rẹ̀ wò yọkàn rẹ̀ wò wọn náà bá ń bẹ̀ bẹ́ẹ̀ pé oníkálukú aláàmọ̀ dájú pọ́lọ́wọ́n ba lọ dá wa torí rẹ̀ iná ni Abul Atahiya ìní sẹ́ ń sọ fún wa nínú ewì rẹ̀ kan wípé wa fi kulli shay'in lahu ayatun tadullu ala annahu wahidu gbogbo nǹkan pátá bá wù láyé yìí wàá rí àmì lára rẹ̀ àwọn àmì yìí ń tọ́ka sí pé ọlọ́run ọba wa ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba ò pé méjì dákun wú ara rẹ wò wú ara rẹ wò yóò dọ ọ lójú pé ọ̀kan ṣoṣo lọ́lọ́ ọ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sì fẹ́ mú jáde náà lórí mú jáde ọ fẹ́ sọ̀rọ̀ ọ fẹ́ lẹ́hùn lílẹ̀ náà lóhùn rẹ bá jáde ọ fẹ́ sọ̀rọ̀ ọ fẹ́ tínrín ohùn títínrín náà lóhùn rẹ bá jáde ó fẹ́ sọ̀rọ̀ ọ fẹ́ kẹhùn kíkẹ̀ lóhùn rẹ bá jáde wàláhì gbogbo eléyìí ń tọ́ka sí pọ̀ kan ṣoṣo lọ́lọ́run ọba ni nítorí pé tí ọlọ́run bá bá pé méjì ọkàn ọba sọ pé nígbà tó o fẹ́ tínrín òun kíkẹ́ lòun fẹ́ kọ́ kẹ́ ọ̀kan nu ó sì sọ pé títínrín lòun fẹ́ kọ́ jáde kò lè tínrín kọ́ kẹ́ lẹ́ẹ̀kan náà ọkàn ò sì ṣeé ṣe kọ́ mọ̀ ìjọba ṣẹlẹ̀ láàrin àwọn ọlọ́run méjèèjì tọ́lọ́run bá pé méjì ní etí wọ́n ń tanra rẹ jẹ tó ní ọlọ́run tí wọ́n ń sìn wọ́n pé mẹ́ta ọ̀rọ̀ kan ń bẹ ní kọ̀rọ̀ yàrá rẹ ọ̀kan sì ń bẹ láàrin ìlú yín ọ̀kan wà ń bẹ ń sámà lókè sámà lọ. oore lẹ́yìn ẹni tó bá ti gbàgbọ́ bá ń kọ́ gbàgbọ́ aláìgbàgbọ́ ni torí ẹni tó bá ti lóun sìn lọ́ọ̀ méjì aláìgbàgbọ́ ni ẹni tó bá sì ní ọlọ́run mẹ́ta ló ń sìn aláìgbàgbọ́ ni ẹni tó ní ọlọ́run mẹ́wàá ló ń sìn aláìgbàgbọ́ ni ó wà nínú hadith wípé ọ̀kan nínú àwọn sàábì wọ́n ń pè ní Hussein Hussein yẹn òun ló bí sàábì kan tí ń jẹ́ Imran ẹ̀rí pé bàbá dárúkọ Imran ibn Hussein a máa ń sọ pé radiyallahu anhuma ọlọ́run yánú sí àwọn méjèèjì ìyẹn bàbá àti ọmọ rẹ̀ kí bàbá yìí ó tó gba ìsìn Islam ìyẹn al anabi sallallahu alayhi ó sálábà pàdé rẹ̀ anabi wa bilére wọ́n ní ọlọ́run mélòó ló ń sìn ó ní méje ni wọ́n ní bó wọ́n wà ó ní mẹ́fà ń bẹ ńlẹ̀ ọ̀kan ń bẹ ń sánmà àà mẹ́fà ń bẹ ńlẹ̀ ọ̀kan ń bẹ ń sánmà bọ́rọ̀ bá dojúrú tí gbogbo nǹkan ta kókó tó rọ́nà gbégbà èwo lọ́ọ́ máa pè ó lè tọ́ wà ń sánmà ni àà bọ́bá pé tọ́ wà ń sánmà lọ lágbára láti yanjú ìṣòro fún ọ èyí tọ́ wà ń sánmà lọ lágbára láti mú kó o rójútùú sọ̀rọ̀ rẹ̀ kí wàá lóde tó o máa ṣe ọ nìkan káwọn yòókù wọn sọ lọ ni torí ẹ gbogbo nǹkan pátá ìní ń tọ́ka sí pọ̀kan ṣoṣo lọ́lọ́ ẹ wo nínú medicine àwọn olùmọ̀ nípa medicine tẹ́ bá ń sọ̀rọ̀ nípa tẹ́ bá ń sọ̀rọ̀ nípa orí èèyàn tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ọpọlọ èèyàn wọ́n sọ pé àwọn sẹ́ẹ̀lì kan wọ́n ń bẹ lágbárí èèyàn millions upon millions of, upon million cells ni ló wà lórí cells yẹn bóyá lẹ́sẹ̀ ká tẹ́ fi mọ̀ pé million upon million upon million upon million bóyá lẹ́sẹ̀ ká ẹ̀ pé tí ó ti ṣe kà àfi ká bu nọ́mbà kan tí ó yà yàn lẹ́nu sóhun tó ṣẹlẹ̀ nù ọlọ́run tó wàá dá wa bá wọn àwa tá a rí bá a ṣe rí rondo rondo rondo yìí adúrú ń tọ́lọ̀ wa kó sí wa lára tó yẹ pé àwọn tó bá nímọ̀ nípa rẹ̀ níṣẹ́ lọ́yẹ kí gbogbo wọn kí wọ́n gbà fọlọ́ níṣẹ́ lọ́yẹ kí wọ́n mọ jọ́sìn fọlọ́ wọn bá lọ nìkan níṣẹ́ lọ́yẹ kí wọ́n tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ̀ wọn wọn bá fi gbogbo táàfin jẹ́ni tọ́mọ̀nà tadullu ala annahu wahidu tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ǹjọ́ wa tó kí n gbàgbọ́ ikú ọlọ́wọ́n ba ló dá mi ọlọ́wọ́n ba ló dá gbogbo nǹkan ọlọ́wọ́n ba ló máa ń fúnni ọlọ́wọ́n ba ló lè ṣàì fúnni ọlọ́wọ́n ló lè gbéni ga ọlọ́wọ́n ba ló lè rẹni sílẹ̀ kí n sì gbàgbọ́ wípé ọlọ́wọ́n ba ló ní àkóso lórí gbogbo nǹkan ṣé gbogbo eléyìí lásán ó ti tó láti jẹ́ mùsùlùmí bí rárá o eléyìí ò tó láti fi jẹ́ mùsùlùmí torí tó bá gbà pọ́lọ́ lọ́dà òun ló sì ṣẹ̀dá gbogbo nǹkan tó gbà pọ́lọ́ wọn bá òun ló máa mú ní sẹ̀mí òun náà ló sì máa ń gbẹ̀mí tó sì gbà pọ́lọ́ òun ló làkóso lórí gbogbo nǹkan tó bá gba gbogbo eléyìí eléyìí lásán kò tí ì tó láti sọ ọ́ di mùsùlùmí nítorí pé ńgbà tí ọlọ́run bá ń sọ fún wa nínú àwọn àyàtà kàṣíwájú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run tó ní wala in sa'altahum man khalaqahum la yaqulunna Allah tó o bá bí wọ́n léèrè tó bá gbé àwọn aláìgbàgbọ́ léèrè pé ta ló dá wọn àwọn náà sọ pọ́lọ̀ ni gbígbà tí wọ́n gbà pọ́lọ̀ wọn bá ló dá wọn kò mọ̀ sọ wọ́n di mùsùlùmí kò sọ wọ́n di mùsùlùmí tó ń ti pé wọ́n gbà pọ́lọ̀ wọn bá ló dá wọn kò pé kánábì ọmọ jà wọn lógun tó ń ti pé wọ́n gbà pọ́lọ̀ wọn bá ló dá sánmà àtìlẹ̀ kò pé kánábì ọmọ pè wọ́n sí di ẹ̀sìn Islam eléyìí túmọ̀ sí pé kákan gbà yí pọ́lọ̀ ńlọ dá wa ká gbà pọ́lọ̀ wọn bá òun náà lọ́ba tí ó mú wa máa bẹ òun náà lọ́ba tí ó gbẹ̀mí wa ká sì gbà pọ́lọ̀ wọn bá tó dá wa òun náà lọ́ba tó ṣe wípé ó ní àkóso lórí gbogbo nǹkan eléyìí lásán kò tó láti sọ ni di mùsùlùmí kò tó láti sọ ni di mùsùlùmí àyàfi téèyàn bá tún sin lọ́wọ́n bá lónìí kan ṣoṣo torí téèyàn bá gbà pé Ọlọ́run ló dáhùn Ọlọ́run ló ṣe gbogbo nǹkan ṣùgbọ́n èèyàn gbàgbọ́ pé Ọlọ́run ọba wa òun náà lọ́ba tó ṣe wípé a gbọ́dọ̀ jọ́sìn fún ká sì máa jọ́sìn fún lódodo èèyàn tí ì jẹ́ mùsùlùmí àyàfi kéèyàn máa sin lódodo tẹ́lẹ̀ ìbá yé wa nígbà míì a máa ń ṣàdúà a máa ń ṣàdúà àdúà tá a máa ń ṣe òun náà ni wípé ẹ kọ́lọ́wọ́n bá wa téèyàn bá ń sáré wọ́n máa ṣàdúà pé kọ́lọ́wọ́n gbà kóso kọ́lọ́wọ́n gbà kóso àkọ́kọ́ àkóso ò lè bọ́ mọ́lọ́wọ́n bá lọ nígbàkigbà nítorí pọ́lọ́wọ́n bá ní almudabbir ọba tó ṣe pé ń ṣàkóso lórí gbogbo nǹkan ó ní ń darí gbogbo nǹkan ma sha Allahu kan wa ma lam yasha ìtọ́lọ́wọ́n bá fẹ́ ló máa ń ṣẹlẹ̀ ìtọ́lọ́wọ́n bá fẹ́ kò lè ṣẹlẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ àjẹ́ yìí pé ká máa sọ pé kọ́lọ́wọ́n bọ́ gbàkóso lórí aláàárẹ̀ yìí kọ́lọ́wọ́n gbàkóso lórí ìdààmú tó bá wa àní máa sọ bẹ́ẹ̀ o á sọ kọ́lọ́wọ́n bá tọ́lá kóso kó bá wa fún aláàárẹ̀ yìí ní àlàáfíà ọlọ́wọ́n bá tó ní àkóso tákòso ò sì gbọ́mọ lọ́wọ́ rí dípò páwa sọ pé kó gbà nísìn kó ṣàánú wa lórí ọ̀rọ̀ wa tó dàrú kó wa tó sí dáadáa eléyìí túmọ̀ sí wípé ká gbàgbọ́ pé ọlọ́wọ́n bá lolúwa eléyìí la ń pè nínú n'ipa nípa tawhid ní tawhid tawhid a rí i pé nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra eléyìí tí àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ láwọn ilé a rí i pé tawhid yìí òun náà ni kókó tí wọ́n ń gbé lárugẹ níbẹ̀ tó bá sì jẹ́ pé tawhid yìí wà pẹ̀lú àwọn kọjá pò nìkan ti àkọ́mọ́ ní tawhidul ibada àkọ́mọ ní tawhidul ibada ó yẹ kárí pa mójútó tawhidul ibada tawhidi tó ní ṣe pẹ̀lú pé káwọn èèyàn wọn sin lọ́wọ́n ọba lónìí kan ṣoṣo kọ́lọ́wọ́n ọba kó tún wá sí kó sì ràn wá lọ́wọ́ kó já gbọ́ ẹ̀sìn wa yìí dáadáa kó ràn wá lọ́wọ́ láti máa ṣe bí ó ti ṣe yọ́nú sí wa. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́wọ́n ọba lẹ́yìn náà adúpẹ́ ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ kí ọlọ́wọ́n ọba kí ó bá san wọ́n ní ẹ̀san olóore ẹ̀rí gẹ́bí béèrè tó wà níbà yìí wọ́n nígbà tí ẹ̀ ṣàlàyé fún wa nípa pé ọlọ́ọ̀bá ní mọ́ rọ̀yàn lọ́rọ̀ ọlọ́ọ̀bá ní mọ́ búyàn lọ́mọ ní mọ́ fúnyàn ní gbogbo téèyàn bá ń fẹ́ wọ́n ní báwo wá ni a ṣe fẹ́ sọ pẹ̀lú àwọn tí wọ́n sọ pé tó kó gbogbo òṣòro rẹ wá àwọn yanjú rẹ̀ fún ọ kódà kó jẹ́ pé ó lọ́ọ̀ bá ń wá àwọn ọ̀rọ̀ lọ́rọ̀ arísìkí tó bá jẹ́ pé ọmọ náà lèèyàn bá ń wá kéèyàn wá àwọn ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ ṣé àwọn wọ̀nyí wọ́n ní sáré sọ pé wọ́n jẹ́ ministers fọlọ́ ni àbí wọ́n jẹ́ ambassador fọlọ́ àbí báwo la ṣe fẹ́ sọ gan pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ bá wa sọ yìí. alhamdulilayi oníkálukú náà ló mọ dórí àwọn ẹni tí bá ń ṣe ìpolongo bẹ́ẹ̀ pé àwọn ò lè tú tẹ̀tẹ̀ kò sí ní táwọn lè ṣe torí ìdààmú tó bá wọn náà ló jẹ́ kó wọn máa kéde bẹ́ẹ̀ torí tí wọn ẹni tó ní kó kó gbogbo ìṣòro rẹ wá ìṣòro ń bẹ fún náà ni ìṣòro tí ń bẹ fún ni kò fẹ́ gbowó lọ́dọ̀ rẹ owó owó àìrówó ń dà láàmú òun á fẹ́ gbowó lọ́dọ̀ ẹni tí ń pè é torí tí ọba sì sọ̀rọ̀ fóònù náà kí ni túmọ̀ pé kó gbogbo sọ̀rọ̀ rẹ wá nígbà táni tí sọ̀rọ̀ bá bá bá tún dé ó tún ní kó mówó wá ó tún fẹ́ fi kún sọ̀rọ̀ rẹ ni bí ẹni tó sọ wípé ẹ òun ṣe ọ̀nà tí ó fi lówó fún ọ ó lówó tó jẹ́ pé ẹnìkan ò nírú rẹ rí wọn náà ti mọ̀ pé rọ́bùrúkú nù irú owó wò lẹ́nìkan ò nírú ẹ̀ rí so tó bá pọ̀ òun ṣòwò fún ọ yóò tún wá owó lọ́sàn-án tó rówó làfi wọ́wọ́ bákan náà ẹni tó lòun fún ọ lọ́mọ níbo wá lòun ti ń fabricate ọmọ nígbà tí èsì pé ẹni factory tẹ̀ ń ti ń sọmọ ọlọ́run bá ló máa ń fúnni lọ́mọ ó sì ń bẹ́nu àwọn èèyàn tó lọ́wọ́n bá ti dá lágàn wọ́n mọ̀ gbọ́ pé wọ́n ń bímọ ni àwọn ò ní bímọ tí wọ́n láyé wá lọ́dọ̀ ọlọ́mọ tó ẹni tó ń takùtọ̀ ló ti máa wọ́ ìtọ́ dájú ni o ti sin náà wa wọ́ ọmọ lọ tí ọ̀dà tọmọ bá ya garawa tontikọ́lọ́ náà ni ó fún ọ ọmọ wa yá yàkuyọ ya gara wa sọ yẹ kó ọmọ wa ké pé ta lọ sẹ̀ ó ti sẹ́ra rẹ bí ṣáájú kó o sì tó sẹ́ra rẹ ó ti sẹ́lẹ̀dà rẹ torí ẹ ẹ dákun ẹjẹ ayé parọ́ fáwọn èèyàn ìwọ tó ṣe pé dààmú ní bẹ fún ọ̀gá alára ọmọ bó ti ṣe lé ayé tiẹ̀ náà ó sì ń sọ pé káwọn èèyàn kó sòrò wọn wá ìwọ gẹ́gẹ́ bíi ta ni ìwọ gẹ́gẹ́ bíi ta ni ọgbọ́n tọ́lọ́wọ́n bá sọ ni ó ní laqad khalaqnal insana fi gbogbo èèyàn gbogbo èèyàn inú wàhálà la dá wọn sí inú wàhálà lọ́lọ́run dá gbogbo wa sí ẹnìkan ọmọ òwúlẹ̀ máa parọ́ fáwọn èèyàn ẹ kó gbogbo òṣòro yín gbogbo wàhálà yín ẹ kó tọ́lọ́run ọba lọ mọ́ kó wàhálà rẹ lọ báyìí nítorí pé èèyàn ò ní nǹkan kan tí ó fi kún fún ọ ju wàhálà lọ torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wa qala rabbukum ud'uni astajib lakum olúwa ẹlẹ́dàá yín ó ní ẹ máa pè mí ẹ bá ti pè mí ń dà yín lọ ọlọ́run ọba là á ké pè torí pé ọlọ́run ọba ló lè ṣe ẹnìkan ò lè ṣe ní tèmi ń fẹ́ kò sí lọ́dọ̀ èèyàn ọ̀dọ̀ ọlọ́run lọ́wà ọlọ́run nìkan ló lè fún mi ìwọ ńkọ́ ṣé ní tí wọ́n fẹ́ ọ̀dọ̀ èèyàn lọ́wà ni ṣé kìí sọ̀dọ̀ ọlọ́ torí ẹ̀ ọlọ́run ọba ni kò pè gbogbo nǹkan tọ́lọ́run ọba ṣe fún ọ ọwọ́ àfọ ọlọ́run ọba náà débi pé wọ́n lè jókòó pé kéèyàn máa kó bùkátà ti yàn wá àwọn làwọn máa báyàn bá ọlọ́run sọ̀rọ̀ ní direct. kò sí kò sí tọ́jọ́ náà irọ́ lásán ni irọ́ lásán ni bùkátà tiẹ̀ ṣé òun ò sí gbọ́ bùkátà yí àgbẹ̀ pé ọlọ́run má jẹ́ ń yàgbẹ́ má tèmi <laughs> ọlọ́run má jẹ́ ń tọ̀ má tèmi ẹ lẹ́yìn náà òun náà ní bùkátà sí kọ́ lọ́dọ̀ tí lọ́kàn bá aránsọ bó bá rówó ra sọ ó ní bùkátà kó kwaso lọ́sọ̀dọ̀ alágbàfọ̀ kó wọ́n bá fọ̀ kwaso bá dọ̀tí ah, kìí ṣe kwaso kalẹ̀ kaso ó sì mọ́ fúnra rẹ̀ kìí ṣe kwaso kalẹ̀ kaso ó sì lọ́ra rẹ̀ fúnra rẹ̀ ah, ó ti yé ẹni tí ń ta àwọn èèyàn jẹ ẹni tó ń tàn jẹ ní kọlọ ń jẹ ọgbọ́n. nígbà tí a sọ fún wa nípa pé mòjísà ara àwọn mòjísà tọ́lọ̀ fún àwọn ànábì ọlọ́run wọ́n lè jẹ́ alẹ́ rí àwọn èèyàn tá a wà láyé lónìí náà tó yẹ pé a lè nírú mòjísà bẹ́ẹ̀ because tẹ́ ẹ bá ń sọ fẹ́ lómi bọ́yẹ̀ jọ ń sọ̀rọ̀ àbí nǹkan dà yín papọ̀ ó lè ní panu ẹ mọ́ à àwa mọ̀ ní lọ a sọ ọ́ de kute àbá sọ ọ́ dẹ̀sán. ọba ni mo jáde òpìdán lásán ni òpìdán òpìdán lásán ọ̀sọ́ de kute òrọ òpìdá òpìdá lásán làwọn eléyẹn torí pé sànàbì ni wọ́n wà á dà ní ẹ̀hẹ́ ọlọ́run fáwọn ànábì láwọn àmì ńlá wọn nítorí kí wọ́n lè bá a fi sẹ̀rí lórí pé ànábì làwọn ní sànàbì ni wọ́n dà tó fi jẹ́ pọ̀ ń wá dán ká ọlọ́run wá gbára ká. tó ọ̀rọ̀ ni a ti gbọ́n kọ́lọ́ba kó sọ wá níbi ká máa wá dán káàkiri ká sì mọ̀ pé ìdájọ́ ẹni tí bá ń wá dán káàkiri náà àwọn olùmọ̀ ti wá sọ wọn kì í ṣe mùsùlùmí o kèfèrí paraku ni kọ́nà sọ wá ń bẹ̀ kọ́nà yàwá yà torí ìdí eléyìí ibi tí á dúró sí ni torí àsìkò wa abẹ́ọ́lọ́n kó dáhùn kó jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ náà yìí ju bí ẹ ṣe bá a sọ lọ kó wá jẹ́ kí ọ̀rọ̀ náà ṣe wá láǹfààní láyé àti lọ́la àlìkíyàmọ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.